mo fi lédùn àbúrò ẹ̀wọ̀n kó pa ẹ́. ikú ni mí ti panilẹ́yọ̀ ẹ̀wò ààrẹ ni mí ti sọ ilé ìwòsàn ìdílé ẹni rọ́bà rọ́bà rọ́bà rọ́bà nígbẹ̀yìn ẹyẹ ẹni bá kọlù mí torí jà mí afẹ́fẹ́ ò kò fẹ́ níbi fẹ́lẹ́fẹ́ fẹ́lẹ́ tètè kọ́ wọ́n jẹ mi abẹ́fẹ́ àbàtúwò ló wá fẹ́ láàrin ọ̀sán ọba jù. ṣẹ́fẹ́ yàn ṣe wá fọ́ lójú inú. a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹ wá tí ì rí nǹkan kan. kí ló dé farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ kọ́wọ́ pa kẹsẹ̀ pa. egungun la fọ. onípèmọ̀pè ó yá bẹ́ẹ̀ rìn àjò. àwọn ọlọ́pàá ọlọ́kẹ́ alágogode. sọ́mà wípé kúrakúta yín tó lóhùn ọ̀pá ilẹ̀ ìní ọ̀pá kúrakúta. ikú kọ́ lónìí gbogbo ọ̀gá náà yóò kúrò ní kẹsẹ̀ torí láti rí wọn yá jẹ̀kọ́ ilẹ̀ ilẹ̀.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 kò lè dáa fún yín. ó wò mí látọ̀kẹ̀ délẹ̀ kó wò pé ọwọ́ mọ bá. èmi ni ẹ kò ní yẹ bàbá. Ah! Fífi ìdáná làárọ̀ la. Tó bá sọ pé òní jáwọ́ ń bẹ̀ fẹ́ dẹ́nà kan lè bomi. Ọ̀pá yìí bá wọ́n ni wọ́n ṣí àpàtà nù yín. Wọ́n wá kú, wọ́n fi wọ̀nyí là. Wọ́n ní gbọ́mọdé bá kí n tí ò mọ̀ yìí kí. Ikú ni. Ah! ènìyàn tí ń bẹ́lẹ̀ sọ̀tà òkú kò kì í ráyè àdáwọ́ bọ̀tọ̀ ẹ̀yin ẹlẹ́rù ó yẹ pé iná. Abuja is nice. Welcome to Dynasty Hotel. Um, can I see your room rate? Okay. this particular person bó ṣe wà yìí ìjọba owó burúkú ló máa jáde ń bẹ. delegate ni máa yín náà. delegate wo lórí báyìí eléyìí ò ní kankan ó ní bó ṣe rí ni. forget that thing bó ṣe ugly tó lówó ẹ ṣe clean tó. irọ́ o. ah máa wọ ẹ. I told you about him now. Hey, eh, má ní ugly díẹ̀. trust me iṣẹ́ yẹn easy. easy. easy. owó máa yọ. máa wọlé. ó dẹ̀ láì kan pupa. irọ́. you are a spec one hundred percent. owó ti ṣọ́ nìyẹn ẹ wá tó bá ti rí bẹ́ẹ̀ ìwọ máa gba thirty percent èmi máa gba seventy. dami ah, ah. báwo ló ṣe máa ṣe báyìí. ṣò dáhùn àbó gbà. báwo ṣe máa fún ẹ ní seventy percent. o ṣe ní fún mi seventy. Ah, na only you need money. mo ní ìdẹ. wọ́n ń pè é. báwo ni baby i'm good i'm good i'm good ah, mi wà okay mo ti miss ẹ náà o pè mí látàárọ̀ okay okay o busy all right máa pè ẹ máa pè padà love you <laughs> mo ní Eh. all right. kèsì ohun tún ni i love you. àbára yìí bí ọmọ tí mò ń sọ fún ẹ yẹn na job now. Uh, Flora. Casey. Ah, kí ló ń sọ fún mi. iṣẹ́ ni na no be job na job na. ṣoṣo sure. mi ò láìké bó ṣe ń sa i love you. mo ní tí bá ti jẹ eléyìí tí bá ti gbà nǹkan tí mo fẹ́ lọ́wọ́ ẹ̀ mo máa spit ẹ̀ out. kalas ó tán ó ṣọ ó yá jà padà sórí delicate. so. Flora. Flora. Na dangbana wetin. Ah, báwo lọmọ yẹn ṣe máa yẹ dangbana jókòó àbí kí ló pé? Ọmọ tó ń sọ yìí. Dangbana kí ló pé? Flora ẹ no said. Flora. I tell you. Ẹ ok so ibo ló ń gbé ṣó ń gbé sáré ìgbà yẹn. She dey lord for dynasty ṣe na dynasty she dey lord. Dynasty bẹ̀rẹ̀ tó wà mí báyìí. I tell you. Lọmọ yẹn ń gbé. This girl wá síbi tún náà This na náà she ṣe lọ She èdè wáyé. Hey, eh, that's my guy. Give me your <laughs> number and I'm just. Calm down, calm down. Why would give you a number? She see the girl. Ah, I don't be your guy again. Well, you go use lay catch up with the girl, me the girl know you. Now, just give you ah, a number. Baba, I'm mọ̀ pé only ò lè work lẹ́ẹ̀kẹ́. Ah, fún mi nọ́mbà Keep me now. é náà. Ọmọ I don't even tell you she dey lord. Jẹ́ jẹ́ ń gbé fóònù mi wá. you go run your matter so. Hi, Castle. You're welcome, sir. Thank you. What room can we offer you, sir? Um, actually i'm not here for a role ó ní lady kan tí mo fẹ́ rí èmi dẹ̀ ló who is that person sir. ah uh, flora. flora. Ben. Oh, Papa báyìí slim. oh i think i remember let me show you a portrait. ẹ ṣe. Hello? Hello, ma. Sorry to disturb you. There's a man down here. He said he wants to see you. Tanya. What's Casey. his Casey. Okay. He said his name is Casey. Casey. Mio, mio, don't you Casey. I'm not expecting anybody. Tanya ah, from Kenny. From Kenny. Okay, ma. He said he's from Kemi. Hello, you are disturbing me. I said I'm not expecting anybody. Clayton, pin room me. I'm sorry, ma. I'm sorry for disturbing. Sir, she's really upset and she said I'm disturbing her, so she ended the call. She said she doesn't know you. Can you call her direct? Ah. kò ṣe pé mi ò lè pé mo ní contact ẹ lọ́wọ́ but eh, ó fo mind mi so mo feel pé kí n wá bá ẹ̀yin receptionist kẹlẹ̀ bá mi pè since you know how, you know any direct skinny. So that won't work for security reasons. I can't call her again. Okay. That be nice day, sir. Some people save. kí ló ṣe ẹ o kàn kárí bọ ní ojú ẹ dán. ọ̀rẹ́ hmm? o mo ṣe wàá yìí mi ti mọ bó ṣe ń ṣe mí mo ti fall in love. <laughs> kò fọ́nì. ọmọ fọ́nì bàjẹ́ na play make you stop am. the play o the play. mo ní mo ti fall in love ọ̀rẹ́. <laughs> listen listen no no no no no no wait wait wait wait um, to back claim pé o fall in love hmm. then tell me who's the girl oh let me see. Cynthia Shadi, Zainab. Hmm. gbogbo àwọn tó pè yẹn. Dóyin. gbogbo àwọn tó ń pè yìí. Dámilọ́lá. ọ̀rẹ́ rifra gbogbo àwọn tó ń pè yìí. <laughs> my newest catch tó ń da orí mi tó ń da orí mi Flora. yes. okay o sọ̀rọ̀. Flora. Flora. so who's the girl. this girl is a new girl. Mm. new clean classy. I mean, sophisticated babe. Alright, calm down, jare. Mo ní tó bá rí. Man, it's a rule. Mo kọ́ máa fall in love. Mm. Leave that one. Now tell me, what's so special about her? Ọ̀rẹ́, mo ṣe wà yìí, kò mí tiẹ̀ mọ̀, I'm confused. Ẹ kí ló fẹ́ gbọ́dọ̀? Ọ̀rẹ́, mo ní mo lọ sí reception, mo lọ bá receptionist. Mo ní, you know, give me information about this girl. Wọ́n ti dá mi lóhùn. This girl has everything any responsible man tó lọ́pọlọ lórí tó ń wá she has it ah. one hundred percent. Ah, àyẹ̀fọ̀rẹ́ the same lines tó sọ fún mi nígbà tó gbé eh, Bùkúnmi wá nìyẹn. ìgbà ẹ̀mọ nìyẹn ọ̀rẹ́ ẹ̀mọ nìyẹn o now I know better. àyẹ̀fọ̀rẹ́ ah trust me. Francis kangan. ọ̀rẹ́ àwọn ọmọ tó ń pè yìí wọ́n ń ṣe wọ́n mi ò lọ́ọ̀fù wọn. ada ada ah. ada. Mm-hmm. well. amaka. first love. Dirayo. <laughs> <laughs> o tiẹ̀ o tiẹ̀ o tiẹ̀. guy look, look, you are a bad guy. mi sọ̀rọ̀ mi sọ̀rọ̀ ibo ló ti pàdé hotel now by the pool. ah wait mi sọ̀rọ̀ jẹ́ fún ẹ ní code kan hmm? wọ́n pè ní advanced three oh six. ọ̀rẹ́ ìwà àtàwọn kóòdù ẹ̀ yóò ti bẹ̀rẹ̀. wọ́n máa ní ẹni tó bá fẹ́ mú ọ̀pọ̀ ó gbúdọ̀ ṣe bí ọ̀bọ. Eh, ìwọ tí lòwe ló ń pa báyìí. lẹ́yìn bó máa ní wọ́n yan Rome you behave like Romans. now tell me time will run my land on the poolside. ah I mean I think I was about six six pm yeah. six pm o ṣe pé èèyàn tó wà reserved ni. very you know, I mean. like um, you know, too much noise and all that. Plus or minus tolerance. It's thirty minutes left. So between five thirty and six thirty ó sure fún me pé ọmọ yẹn máa padà wá sí poolside yẹn because anybody bá sùn between six o'clock sí seven or between five thirty to six thirty seven èèyàn bẹ́yàn láì wàhálà you know ó kàn fi pé kó náà kàn jàyè díẹ̀ you know but tí mo time yẹn dáadáa so it shows that uh, ọmọ tó calm tó wà homely ni you know it shows that um, tó bá padà lọ sí poolside there between five thirty and six thirty wà tó parí ah. but ọ̀rẹ́ how you come take know how ló mọ gbogbo information ah. yìí ó dà ó ti ó ti mọ gbogbo. Ah, ohun tágbàlagbà fi ń jẹ ọkọ abẹ́wé lọ́wọ́. okay but i mean kí ni ìtumọ̀ gbogbo tó máa ń ìtumọ̀ ẹ̀ ni pé dánwò kò sì rí pé rere ni olúwa kókó ni pé kí ọmọ yẹn kó bọ́ sí mi lọ́wọ́. I mean that's the end goal ọmọ yìí clean girl mi ì rí lẹ́niwẹ̀ rí. I mean kò ń ṣàwọn riffraff ní ọgàn kó kiri Abuja yìí náà I mean this girl is classy. Oh, èmi ni mo love mo ṣe wọ́n ló love kí ló ń kọ yìí. guy this thing go work i know you now no be say you love the girl just don't chop your own comot. You know so you know. i love this girl She my máa sọ fún mo mo mo love ẹ tí but I love ẹ ni. Hmm? yes. god. i know it's like the tenth girl tí mo ti but i mean. You know, tenth. like o ti sọ like two hundred billion girls for me for the same lines. Yeah, ìwọ ìwọ ló ń ìwọ ló ń ka kí i mean. chop your food. ọ̀rẹ́. alai. a lie. chop your food. Well, light a lie ìdánwò wà látara fún mi. mo ní mo máa fẹ́ ọmọ iṣẹ́. ó ti gbó wà látara fún mi tó ju twenty billion times. ẹ but trial and error nìyẹn. sí ti à ń kọ kí ló gbé fún. testing. ṣadé ń kọ. testing two nìyẹn. yẹmi sí. owó ọ̀rẹ́ já jẹun. oyin ọ̀rẹ́ já jẹun fi lẹ́lẹ̀. amina. <laughs> Ah. All the best. Oh. Hello. Ah, fine ah. girl, báwo ni? Bá mi sọ̀rọ̀ náà. Hello. Anyway, um, mo rí ẹ now? náà. Mo rí ẹ, o ń bá ẹnìkan sọ̀rọ̀ bẹ́ẹ̀ lánàá with some, some guy. Anyway, my name is uh, Casey. How you doing? Um, mo rí ẹ lánàá nígbà tó ń bá bọ̀bọ̀ kan sọ̀rọ̀ mo dẹ̀ láìkẹ́ mo ní mo ṣe rí ẹ̀sìn kí n bá ẹ sọ̀rọ̀ náà anyway um, ọ̀rẹ́ mi nìyẹn bẹ́ẹ̀ Yínká Yínká wá náà wá kí ọ̀rẹ́ mi náà. oh really. yeah my new friend. akọ̀yọ̀bá akọ̀yọ̀bá. bọ́bọ́ yìí tó bá ti rí fine girl wọn máa fóun fún kọ bá fine girl sọ̀rọ̀ náà this is my friend Yínká. oh hello Yínká ló kọ́. Oh, Flora. <laughs> so, <clears throat> kí ló ṣe l'Abuja? Flora. Um. Anyway. Flora, if you're too busy, but you're uh, Aligba number, you know, we can talk to you later, abi. friends. Okay, um, in case tó bá fẹ́ sọ̀rọ̀ can we have a contact? Fẹ́ mi ní nọ́mbà ẹ̀. O tán, o fẹ́ torí obìnrin o fẹ́ torí obìnrin kú mẹ́. Mi ní nọ́mbà ẹ̀. Kẹ́lá mi nọ́mbà tó. Ọ̀rẹ́ fi ilé ilé ìjà re. Rárá kò máa mi mọ́ kò yé mi mọ́ rárá. ìbọn lákọ ìfẹ́ dorí kọ kò lè dà àlébí. Come on, come on. Well, <clears throat> welcome to my little humble cubicle. I hope you like it. <laughs> oh. Wow. And it's bá fẹ́ borí Ọlọ́run mọ́ra a little cubicle. <laughs> This is such a beautiful place. Thank you very much. I'm honored. Uh, you may have a seat. Thank you. So, um, can I offer you anything? Uh, sure. Wine or spirit? Um, spirit. I'll be with you in a jiffy. Mm-hmm. ọmọkùnrin ló dá tó yẹn ló ní gbogbo léyìí and he said he's not married he's single <laughs> now. <laughs> This is for you. Thank you. Welcome. Mm. How long have you been smoking? I bet you don't want to know. <laughs> I mean, why do you smoke? ọjọ́ burúkú ni ọjọ́ tí àwọn òbí mi kú sí inú plane crash. Ah. <sighs> May their souls rest in perfect peace. Láti gbà yẹn ni. Mutiso, sọ Sigrid the best friend I'm so sorry to hear that, okay? Thank you. What's your mission in Nigeria? Ìgbà tí mo graduate abroad. I decided to come to Nigeria to handle my dad's business. That's tí mo unfortunately, our family dad me. wọ́n ti ta gbogbo properties, wọ́n dẹ̀ ti along with me. You mean gbogbo properties dáàdi ẹ̀ gbogbo oògùn wọn sweat time investment everything wọ́n dẹ̀ gbẹ́sẹ̀ lé. But I mean I know one thing Ọlọ́run máa ṣèdájọ́ everybody that is a fact. I Àmín Jésù. Ah. You know what? Let's stop being emotional. Let's ah. Enough. Iwonko, where is your wife, your kids, your family members? <laughs> I know. Uh, I'm, a single man, as you can see. Abandagbe, you know. I'm a bachelor. I, mean, the heart, what, what the heart wants. Ọjọ́ mẹ́ta ni mo ṣòro tọ́kọ mi Then, but ti rí èèyàn tó kọ́ ẹ kí ló ń da ìdúró propose to her. Flora ìwọ gangan ló ń da ayé mi láàmú àmì mi ò lè sùn Flora mi lè jẹun Flora tí bá ń drive lọ bí iṣẹ́ Flora I want you to be the mother of my kids. <laughs> Flora, I want to come into your life. Allow me into your life. Mumbo, mumbo, mumbo. <laughs> fàdẹ ló ṣẹlẹ̀ báyìí wá afa kí ló ṣẹlẹ̀ lábẹ́rẹ́ sọ̀rọ̀ sí náà. Ah, ọ̀rẹ́ kì í kú oríire. ẹ kú oríire o ọ̀rẹ́ kò ní ìbàjẹ́ mọ́ ẹ lọ́wọ́. èyí ni ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tí èmi Kingsley tí gbogbo wa mọ̀ sí kéèsì tá a gbé wá sí gbogbo àgbáyé. Ah! bẹ́ẹ̀ ni. òṣè jọ̀wọ́ ṣáájú ẹ jẹ́ nǹkan kókó olúwo ìròyìn náà. ibi tí a gbé obì sí obì tí balẹ̀ ń bẹ̀. oh yes ibi tí ẹ fẹ́ ṣe kí ni. ibi tí a fẹ́ gbin obì sí obì sí lálẹ́ òun bẹ́ẹ̀ ọ̀rẹ́. o ti ká. làfíìlà mi. ẹsọ. wọlé. <laughs> ọ̀rẹ́ ọ̀rẹ́ mo ti wọlé. ṣáàbì wá wá wá ṣé kò fún ẹ ní code one oh one. mo ń gbọ́. àkọ́kọ́. Ah. you need to go clubbing tonight. ọ̀rẹ́ alẹ́ yìí we're turning up. A ti make bigger plans i am going bigger clubbing ọ̀rẹ́ o ní clubbing èmi ní bigger clubbing me and my baby. ẹ wá wá ọtún dọwọ́rọ̀ náà. ọ̀rẹ́ me and my baby mo ọ̀rẹ́ baby mo ṣẹ̀rí baby ní ọ̀rẹ́ sweet baby ah. Ah, ọ̀rẹ́ bí kìíní ilẹ̀ mo bọ̀. kọ́ kọ́ kọ́ kọ́ give me full gist báwo ló ṣẹlẹ̀. àmọ́ ah, àwọn orí ọ̀rẹ́. kí ló sọ fún náà ló máa fún. kíyèsí alábòrán ẹ ti ń dẹ̀ wò ó kí ni Flora ń pè ẹ́ fún ní táìmù yìí ẹ́ dá mi lóhùn náà. Dami you know why you know why now mo ń bá gẹ̀ ìta géèmù ni now. ní táìmù yìí lèèyàn ń pè ní táìmù yìí at almost midnight. Dami Dami mo ti sọ fún ẹ mi ò wà in charge time ọmọ yẹn now she can call me whenever she wants to. mi ní gbà mi ní gbà nítorí ọkùnrin ò lè pè mí ní táìmù yìí tó bá jẹ́ géèmù là ń ṣe àmọ̀ kan tá à ń ṣe ṣọ́kùnrin ti pè mí ní táìmù yìí rí ni torí wọ́n ló mọ̀ nǹkan tó ń ṣe. Dami ah, kí ló ṣẹlẹ̀ náà why you acting so brand new you acting brand new now. kí ló mean what time torí game time play yìí ṣé ọkùnrin pè mí ní táìmù yìí ni ṣọ́kùnrin ọkùnrin kankan tí a ti ń play game pẹ̀lú ṣọ́ pè mí ní táìmù yìí nǹkan tí wọ́n mọ̀ pé ò lè gbà má fi lọ̀ mí. okay you have every right láti bínú What i mean o oh, understand bó ṣe jẹ́ iṣẹ́ ni it's just a job hmm. there's nothing serious hmm. like i said mo lè ti sọ countless times mo kàn máa jẹ́ gba nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ and I keep it moving. time will tell. mi lè máa parọ́ fún. fífilẹ̀ o fífilẹ̀ time will tell. ọmọ tó ń pa mí lẹ́rìn bó ṣe ń gbowó yẹn wá ni mò ń fún ẹ ní seventy percent. ẹ jẹ́ ká rí i. ṣé kò tí ì tò náà ah ah látàárọ̀ ojú kún ojú for everywhere come on let's go we need to go a ti late now. babe má bínú mo ti ṣetán. ah ah látàárọ̀ you said that two hours ago please let's go. You look good. Let's go. All right? tó buy anything ah area now. Thank you. all right. So, welcome home. Yeah, thanks for the privilege. Ah ah, privilege kẹ̀. You ló yẹ kí n dúpẹ́ now. Oh, náà. that's gbà láti I mean, you're my guest, you know. you are yẹ to go away. Bagele now, Okay? Come here, strange. Babe. Yeah, babe. Oh, sún Yeah, but like me ò tiẹ̀ mọ nǹkan me. I think I'm having a headache. Ah, ah. Nǹkan tó ń sọ yé mi ni what's, what's wrong? Me no understand around me. I'm just feeling somehow. Ah, babe, wá sùn náà.

Okay, I don't know. ẹ fi pamọ́ kó má lọ máa jí inú mm. wò. Mm, mm, lílé beat calm down. honey um, then normal yìí na. <laughs> Ah. babes ẹ normal yìí. ọkọ ẹ ti ń jẹ mo nà ní home mo tún nà léwe. adà ló ń no be today. ó jẹ́ kó jẹ́ ṣàwọn àjẹlé wọ́n ní jẹ́ kí n nọ bọ̀bọ̀ yìí nà án. Ah, ah. ẹ wá jẹun ẹ wá jẹun. mi ìṣe máa nà án. bàdé sá abeg àwọn ọmọ jù. o ti lọ nìyẹn. Hmm. <laughs> ìwà tó jẹ iṣá fúdì well ah, ah, this is this is looking very tantalizing. Ah, ah. Honey, you made all this. Yes, ọ̀rẹ́ mo ti sọ fún ẹ lọ fẹ́ yàwó tiẹ̀ tí wọ́n lè máa so oúnjẹ báyìí sí ẹ this food is good. nǹkan ẹbí tí wàá o no stop that thing o stop that kind of thing irú eré wo nìyẹn yìí. o ti wá bíbá yìí this is the fourth time this week nítorí oúnjẹ. ìyọ́n ni sọ fún o kó lọ wáyàwó tiẹ̀ o. ìgbà wa gbogbo nǹkan nǹkan mi ni. There's nothing mi ni rice. Just nice. I know, I know. Ìyàwó mi ló ṣe náà. Ẹ mo sọ fún ẹ lọ wá tiẹ̀ mo lè máa mo lè máa say nice things sí ẹ lẹ́nu. Wọ́n jọ fún mi ní yẹ that one right there. Thank you very much. Oh wow, okay. Come on, mo watch wait me now. I need to look good for you, you know. <laughs> mm. eh? Wow, wow. Ah, ah. Ìyàwó ilé. Ẹ̀ẹ́. Eh? Don't mean it. ṣe she's gẹ́rẹ́ getting. No, she's fine. hi darling. ah ah ah ah wow ah ah ẹ̀ẹ́ ti ń dánú tó wọ̀ ah, ṣé wọn kọ́ sábẹ́ ṣá nísòro. Casey, aṣọ tí mo fi gift ẹ ní last bar ọ̀kan lélẹ́yìn ni. Dami, Dami, what are you doing here now? Kí ló ń ṣe mí now? Kí ló ń ṣe é sàn? Kí lè mi ṣe ń bí? Kamala, um, you see, gbogbo nǹkan tó wá ń bí ẹnu, I think um, we can sit and talk about it. Um, ó ṣàrí mi jókòó. Gbẹ́nu dákẹ́! Wọ́n náà lẹ́nu ọ̀rọ̀. Abó ló jẹ́ kó ọmọ ìyá àgbà. Ah! Bàtà tí máa rí ẹ sí nìyẹn, lélẹ́bí. Ah! Ọ̀rẹ́ mi nìyẹn o àbí kò fẹ́ da fún ìwà tọ̀rẹ́ ẹ̀ ni kí ló kọ́ mi pẹ̀lú ọ̀rẹ́ orí ẹ̀ fọ́. Ah. Kéèsì ṣé wọ́n ní kó fẹ́ jẹ́ ń bẹ̀ẹ̀ ni ó dẹ̀ fẹ́ fẹ́ clean him out kí ló dé tó ṣe fẹ́ tẹ̀ bà síbẹ̀. Kéèsì kò fẹ́ jẹ mí kò fẹ́ jẹ́ ń bẹ̀ẹ́. Like, is she saying the truth? Look, má dá woman alone now. Ó ń sọ̀rọ̀ nínú ara ló ń ta, ara Casey, ta ẹni náà. Kéèsì, ara ń ta mí. Olúwa. Kéèsì, ṣé mo wá kéré nù ayé mi? Èmi Anyways, my dear. Kẹ́mi, ṣorí kéèsì torí yìí o lè fẹ́ lè yí. mi lẹ̀. Casey is not the one for you. o máa wá ọkọ ẹ síwájú ni tó bá mọ̀ pé o ṣe fẹ́ keep ara ẹ sane in check o ṣe fẹ́ keep sanity ẹ má fẹ́ o ṣeré irú àwọn èèyàn bíi Casey báyìí wọ́n máa ń ba iye obìnrin jẹ́ ni o ṣe mọ̀ bí ọsàn ṣe rí ó máa mú gbogbo juice inú ẹ̀ tán màá tí ọ̀sẹ̀ dànù ó ṣàmọ̀ kan tó ń ṣe pẹ̀lú tissue paper dirty tissue paper they toss it away so tó bá mọ̀ nǹkan tó dáa fún ẹ lọ sókè lọ gbẹ́rọ ẹ kó dẹ̀ ṣe kíni kó jáde má sọ̀rọ̀ ẹ di ìyàwó ní nylon bag o you are too young for that. feeling something strange. What's that for? Que não tinha funal. Não só funal. Bíbí sílẹ̀ kí ló mean? One minute òun bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ anyhow. Òun bá ìyàwó tí mo fẹ́ fẹ́. Òun bu. Ìyàwó wèrè Kesi, I said I still love you. Kí ló ṣẹlẹ̀? Oṣù lọ́ọ̀rẹ́. Tó bá mọ̀, oṣù lọ́ọ̀rẹ́ o lè ṣe interest o ṣe sọ̀rọ̀ yẹn ò dáná yẹ́n àbákọ ẹni mo jẹ́ kó o ṣe sọ̀rọ̀ yẹn o rude no no no no o rude. We you change anything now alátẹnujẹ ni wọn ò ní sòótọ́. I mean, I mean, ò ń tẹ̀ kí too far now wo bó ṣe ń báyàwó mi sọ̀rọ̀ náà wo bó ṣe bọ́ọ̀rẹ́ mi sọ̀rọ̀ náà that's not fair. na wife wey cook for us na him go follow. ah go make sense. mix fẹ́ dá sí gbàtẹ́ pé kọ̀ọ̀kan náà lẹ́yìn méjì ìwọ ọlápọ̀ mọ̀ pé mo ti lọ́ọ̀vẹ̀ bí mo ṣe lọ́ọ̀vẹ̀ tó bí mo ṣe fún ẹ ní gbogbo heart mi o dẹ̀ ṣe ló lè fún mi you break my heart ìwọ. Laura I love you kí ló ń sọ yìí náà ọmọ yẹn ó kàn ó kàn sọ̀rọ̀ nínú ara ló ń ta she's just jealous. Um, Flora, Shuri, at this point, èmi ò lè rú òtọ̀rọ̀ lẹ̀ kí n má sọ. tó bá wá kúrò nílé yìí bí ipò nǹkan kúrò nù ayé bàbá yìí ni ó máa ń lọ́kọ̀ yẹn lọ́rùn. ṣé o ọmọ tó lọ yẹn ọmọ tó lọ yẹn mo ti mọ ọmọ yẹn sí àti tó two hundred billion years kò sí ibi tí nǹkan ti dàrí ọlọ́run ibi ìbàjẹ́ ló máa ń wà unfortunately for her bó ṣe pa tó funfun yẹn inú ẹ̀ opposite of ìta ẹ̀rẹ̀ exactly as in gbogbo ló ń pè ní èṣù Let me tell you, look at this guy. Tó bá ń gbọ́ ìfẹ́, bọ̀bọ̀ ẹ̀ náà love, bọ̀bọ̀ ẹ̀ náà ń pè to Tó faithful, dedicated, to wà you know, to to to to ó lè fi ayé ẹ̀ fún ẹ̀ ẹ̀ tó pè bẹ́ẹ̀ tó bá wá bínú kẹ́rù torí èèyàn kan tó kó òun lé pé kó fẹ́ kó òun ayé Babes, see, on behalf of me, myself and I, and my friend KCA, please don't leave us. Sure ìwọ náà gbà fún ẹ mú. God. Máa gbọ́ tẹ́lẹ̀ gan-an, ìyá àdótì ní lọ́jọ́ ìṣòro. Ṣé fẹ́ gbọ́? Ṣé fẹ́ gbọ́? Ṣé fẹ́ gbọ́? Àti tójú ìbọn ló ṣàmì lọ́wọ́. Ẹ ó wà kó bá bẹ́ẹ̀ ni tó máa bọ̀. Dọ́pù gàǹgà mi gan-an lè bọ̀. God God òfòsọ́nà tá ní ẹ̀mí ẹ̀mọ́ ọlọ́lọ́wọ́ ni ó gbẹ́nu rẹ̀ ọ̀yẹ̀kú pàlàbà ipa mọ́ bí bàbá mi ní sọkọ rere. ìwọ ọ̀nà wípé ìwọ nìyá lọ́jà ìwọ ló sì máa sí ní ọjà. kí làṣírí ti ń bẹ láàrin ọjà ìyá lọ́jà àti ní kábíyèsí. ọmọ ìyá ọmọ bí kò kó ṣe dégbé ó léwu fún yìí ó sì lóyún fún ọ̀yá lọ́jà. mo dárò eléyìí ọ̀kan dùn máa dé ọba àfọ̀bẹ́dẹ́ à gbèrí lọ́lá ọmọ oníkurubusu wọ sáríjì yìí. mo ti sọ ti wúlò kábíyèsí kábíyèsí. olúwere ni gbáko alákẹ́dókú lóde lọ́gbà kú mi kú irọ́ lọ pa bọ́ ọba bá mi lójú oorun ikú lórí. ẹ kúrò lórí rẹ torí bílù bá dá méjì tọba lè ní òṣì. lóòkù èkìlẹ̀ mi kì í máa fọwọ́ rẹ̀ dágbẹ̀dù. tẹ́lẹ̀ ọba kan ọba kú ọba mi jẹ́. sọ̀rọ̀ òrùn tó mú yìí kó tó wọ̀ yóò jáde láyé. èmi ẹ fúnra èbí. erin gbẹ́nu gbọ́fọ́ kíkan lórúkọ tí wọ́n pè wọ ìbọn àyẹ̀bùgbọ́jẹ gbàgì lórúkọ tí wọ́n pè wọ ẹ̀tù ọkọ̀ tẹ́lú wọ́jọ lórúkọ tí wọ́n pè wọ ta. tẹ̀tẹ̀ kòkó mi sì ti lómi lẹ̀kẹ́lẹ̀kẹ́lẹ̀ kójú òtún tọ̀ sí babaláku bàbá mi ò ní tẹríba fẹ́nikẹ́ni ká bọ̀ torí obìnrin àtẹ̀yìntàn lásán lásán. Hmm ọ̀dà mò ń bọ́ àbọ̀. ọ̀rọ̀ ta ló ti gbà ọmọ jìnnì jẹ. ọ̀rọ̀ ta ló ti gbà ọmọ bẹ́ẹ̀. gbogbo ẹ̀mí tó bá kọjá lórí ilẹ̀ gbogbo wọn wọ́n kú ọ. ta ló ní ìjọba orí tó ń pẹ̀lú mi. kíni wọ́n náà àdápàyìndà lóbìnrin dá kẹ̀kẹ́ òwú bí wọ́n bá já wọn obìnrin lábẹ́ iye inú rẹ̀ ńlá ni. wáyà ọ̀kan dùn má dé ìtànà lẹ ah wọ́n o kéré sí kì í ṣẹrù ẹ. bí ẹjọ́ gbé pẹ́rẹ́gì ìjàkaná. èmi rẹ bẹ́ẹ̀ ni. bá fi ọjọ́ lọ́jà tó o mòrò ìjì ọmọ pé àwọn kan ni orò o awo a pàlùdò pàlùdò dàlúdò ẹ bá ń gbẹ́yẹ rẹ wá. ṣé gbogbo ẹyẹ rẹ náà nù. kò bá ń lọ. bí n bá rẹ̀ mú gèrè ní. Ah, ọ̀dọ́kùn kò tí ì ní eré sá rárá ah. aago èsì ni kò tí ì yọ ọ̀rọ̀ hmm? bẹ́ẹ̀ ni ẹran lọ́kọ́dùnmáde. níwájú èmi ọ̀kọ́dùnmáde èmi ọba jágunjà èmi ó dín dín ìdá méjì ìlú tí wọ́n ń pèlè èèyàn kan ṣoṣo. wọ́n kọlu ìyálójà àti aníkìníkùn wọ́n bàyẹ̀ wọn jẹ́ wọ́n jẹ́ kó mọ̀ wípé èmi ní òkò kan ṣoṣo tó túgbẹ̀ yẹ ká. ẹ bá mi sọ fún wípé mo fún ní ọjọ́ méje ohun tó mí àti tí ò mí nínú ẹrù rẹ̀ kó kó jáde kúrò nínú bàbá mi. èmi nígbà tẹ́ ẹ fẹ́ kéṣù ọ̀pá omi tì kọ́ fẹ́ jẹ wẹ̀. bí ìbá dogun ẹjọ́ dogun. àtùbà tó dojú tì mí ẹ̀sìn rẹ̀. ara kan ní inú bí mi. ọ̀kan dùn má dé ọba àfọ̀bẹ́jà ilẹ̀ mọ́bólò rẹ lónìí lónìí. mo ti délé pé jìgà iná barawúta odò palami ọkà tún jẹ̀rì jẹ̀rì. àwọn tó ti bà pé tó o bá yọ ọ̀bẹ ń jáde odò. èmi ló jàjà sí kò lè dáa fún gbogbo yín. all right manager màá Insin. All right. epo ló oh um, manager event place mo ṣe bá sọ̀rọ̀ tó ń Um, mi fẹ́ kó wálé so mo fẹ́ lọ rí ń he's right down the road. all right má pẹ́. mi ní pẹ́ àbí we choose shortly okay. all right then. Hello ó yẹ ṣe jáde ń sìn Uh, so manager um, like I said security in gangan ló ṣe kókó ṣe get um, I don't need riffraffs you know ẹ mọ ṣáà mọ bó ṣe jẹ. ẹ trust. okay. mo ti lẹ́yìn ní problem pé kẹ́ ẹ fọkàn ara yín balẹ̀. mo ti trust yẹn o. gẹ̀ẹ́sì o ò dẹ̀ ní ní ìfọ̀kànbalẹ̀ ní ayé ẹ̀ máa bàjẹ́ ni mò ń bọ̀. Who is she? Ẹ eh, eh. kí sì ṣe ń gbé ibi báyìí ló wà. Ẹ eh? ah lọ ṣe sọ náà ni mo ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin ọkùnrin ẹ máa burú o. Ọkùnrin máa níkà o. Kẹ́sì ẹ after all we share together mo fẹ́ lọ fẹ́ ìyàwó mi kò possible sẹ́ẹ̀. Jẹ́sì kí ló ṣe kí n calm down. Ìjọ̀nà ṣé mo mọ eré? ọjọ́kíjọ́ tẹ bá tún dá sí ọ̀rọ̀ mi ọlọ́run ò ní dá sí ọ̀rọ̀ yìí mọ́ ẹ̀yin èèyàn burúkú yìí kéèsì kéèsì. gbogbo gbogbo kéèsì tó ń parọ́ ẹja rẹ bó ṣe yẹn embarrass mi títì lójú mánéjà i mean kí kí kí ló kí la gbé kí ló jù náà. kéèsì o kì í ṣe no don't kéèsì mi fímílẹ̀ yé kéèsì mi man my name is Kingsley stop kéèsì mi kí ló kí ló fọ agbo ariwo tó ń pa yìí òun embarrass mi títì náà. no madam madam ẹ mú tó ṣe ẹ ní sùúrù a máa ní láti ní sùúrù gidigidi o. ṣé ti ń ròyìn gbà tí mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ni àbáyé ọ̀fẹ́ dà ní ọjọ́ kí tọ́jọ́ bá tún dá sọ̀rọ̀ mi kò ní dá fún ẹ kò ní dá fún ìyẹ́ ẹ pọ̀rípọ̀rí ìyẹ́ kò ní dá fún ayé ẹ bàjẹ́ ìkan ṣe orí ẹ. sorry sorry no no àgbẹ̀ ti pọ̀ jù èpè ti pọ̀ jù náà èpè ti pọ̀ jù náà kí ló dé kí ló dé no no no ṣọ ṣọ òun mọ́nítọ̀ mi kiri o ah òun stock mi ni no sọ fún mi náà o dẹ̀ pariwo o embarrass me títì no why o mọ o mọ bíbá yìí ni obìnrin tí mo jẹ́ bíbá yẹn no tell me o mọ ní ọ̀rẹ́ ọ̀rẹ́ ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ yẹn you are what we did what did we did no kí la ṣe no sọ kí la ṣe. ok má bínú. no no ọ̀rọ̀ má bínú kọ́ tell me were we in love no sọ fún mi were we in love no it was just business iṣẹ́ ni you had fun and I had fun too. yóò ò ń sọ. yẹ́mi yẹ́mi dì. no kí la ṣe. ẹ ṣe tí mo èmi lẹ̀. fún mi ríngì mi gbà fún mi ring mi fún mi ring mi fún mi ring mi. oh mr manager màá rí yín sá ẹ ṣé gan ẹ ṣé gan ẹ gan thank you. Casey Joe. Casey. don't ever stalk me. Casey. lóde. tí o bá ṣe wedding yẹn kò pè mí lọ́mọ àlè. bá ṣe wedding whether o jẹ́ ọmọ àlè o or o ò jẹ́ ọmọ àlè o the wedding will hold. Nonsense. Casey! Casey! Casey! When image becomes shadow, then I'ma do what I want from my heart. Casey! If I'm a day, put a good double, you where you go. Shoni, nice time. Maybe tomorrow. àti ẹ̀ lọ wo Ayéfẹ́lẹ́. Kingsley babalẹ orí gbà yẹn wọ ìwọ ẹ tó o lè wá sí Àbújá àjọ ṣiṣẹ́ owó lẹ́kọ̀ọ́ àwọn wásaàpù tó sọ wásaàpù já. amẹ́ríkà ń ta àbọ̀ máa bọ́lẹ̀. tina. ìwọ àwọn ọmọ tó ń pa lọ́wọ́. kẹ́sì. má sọ ah. má fọwọ́ kàn mí. kọjá kájá ká sọ. má fọwọ́ kàn mí. ìwọ kẹ́sì you know say me i bad now. ó ṣe àṣìṣe tó ń kúrò látẹ̀kọ̀ wásaàpù já. one live lavish. ó ń ṣe big boy. ìwọ. o ah. fún mi kọ̀ọ̀tù ṣé o pé mi ò mọ ni ó rẹ̀ pé mi ò mọ ìwọ ìgbó tó fún mi yẹn kí ló pa ọ̀gá ẹ̀yẹ ni má gbé mi sọ pé kíkà ìwọ wa gbowó mo sápò ní kò wá sí àbújá. You know say me I bad now, me say na my bad. I go fuck you up. Chris, I'll fuck you up. My cheat fuck up. So believe, what's up with me? máa tún fọkàn bẹ́ẹ̀ máa fọkẹ́ up máa kọ́ mọ̀kọ́ mọ̀kí fọ́ọ̀kì zena bọ̀ fuck you up I will fuck you up Kesi Kesi I will fuck you up I promise you. ọmọdé wọn yóò. pàdélé ọjọ́ pé lónìí o lónìí o ọjọ́ pé. go go go go go sọ́jí náà. oyè náà lọ sọ sọ oyè náà àwọn ọlẹ́ jẹ go go and go go gẹrẹ go gẹrẹ go gẹrẹ. so lẹ́ni ntẹ́ máa jẹ tẹ́ máa ó wà nílẹ̀ trust me you gonna enjoy yourself <laughs> this is the last night for our friend as a bachelor. alright ladies and gentlemen um, please permit me to introduce to you the latest couple in town mr and mrs kingsley. rise in my belly, yo. One for, one for, one yard. One yo, one yo, yeah. Johnny Laja. Last night they live. Last night. Ah, ọjọ́ ẹ̀mújó. No neo, ẹ jẹ́ kẹ́ máa mú ọjọ́ pé. Last night. I let get Alẹ́ tẹ́kẹ́jọ́. Ọjọ́ get get. mi gbé mi gẹ́gẹ́. Mo fẹ́ mi bí abẹ́bẹ́. <laughs> Ah, ah. Ah, sorry, mi ò ṣeré ọkọ ìyàwó bó ṣe wà yẹn ó láìkí jó ó dẹ̀ sì máa jó. hey how you doing baby ọpẹ dé o. oh so sorry. Mm. Uh, sorry, can I get one here, please? Yeah. Thank you. Okay, so máa sọ̀rọ̀ lọ fún wa, máa sọ̀rọ̀ fún wa nípa ìyàwó. Okay, aláwàdà ni, ó dẹ̀ tí wọ́n láì kó máa rẹ́rìn-ín. <laughs> Oh, Oníwà tútù tẹ̀ ní Flora jẹ. <clears throat> Hmm. ọkọ ẹ̀ ó máa gbádùn ẹ̀ dáadáa. gbàrà ọlọ́run àmín. flora ice cream chocolate gbogbo ẹ dun dun dun dun just be ready to buy all those sweet things. oh yes oh yes oh yes oh yes, oh, i'm ready. ṣé tí wàá rí ọkọ ìyàwó yìí anytime tí n bá rí báyìí ó kàn máa ń fọ as in step is there lásán ó kàn máa fọ mí. <laughs> funny man. Oh. ọ̀nà èjì like party. yes. yes. ladies and gentlemen kí n mọ̀ pé oúnjẹ yẹn ó ń lọ dáadáa you know um, I want to make a toast to my beautiful wife here ladies and gentlemen ẹ ṣe tí ẹ ọ̀nà invitation wa tí ẹ wá bá wa yọ. Um, on behalf of myself and my beautiful wife here, I want Aww. to say thank you all. Tiewa. Um, this is a toast. Your glasses, please. All right. Yes. it toast to good life. Yeah. Uh, great health, yeah. more wealth, more money. Um, àti ìbejì láti ló máa Eh? So, a toast everyone. Ẹ ṣé gan. Ẹ Toast, toast. Cheers, cheers, cheers, cheers, cheers, cheers, cheers, cheers. Mm-hmm. Cheers. Okay. Um, ah, why mad God? Yes. Um, a kí gbogbo yín a quarter kú lẹ́nìí tó máa ní ẹni tí inú ẹ̀ dùn jù èmi ni torí mo lè sọ pé èmi ni mo close mọ́ ọkọ ìyàwó jù anything mo bára mi sọ̀rọ̀ sometimes ago pé ní ọjọ́ ìgbéyàwó ọ̀rẹ́ mi mo máa fún un ní ẹ̀bùn làǹtìlàǹtì mo máa surprise ẹ̀ mo máa ṣe nǹkan tí kò ní ẹ̀gbàgbàgbé ní ayé ẹ̀ mo máa ṣe fún un <laughs> and uh, please distinguished ladies and gentlemen, ẹ bá mi pa àwọn yín for my special gift. ó yà á lẹ́nu. And let me correct you. èmi inspector Daniel ọláṣẹ́kọ̀ detective. inspector babe. Uh, ah ẹ̀yin méjèèjì. Kingsley na hold up. What is going on For what? torí gbogbo nǹkan tó bá Sunday la máa lo against nílé ẹjọ́. ọ́fíìsà take him away. on my wedding day. Stand up. Ah. I don't understand. Yinka. Take him away. fẹ́ fẹ́ kó ṣe rẹ léṣe ni ikú iná ló ń sun látàárọ̀ títí títí títí títí títí má fẹ́ kó parẹ́ ẹ̀. jẹ́ kí n sunkún jẹ́ kí n sun ẹkún jẹ́ kí n sun ẹkún yìí tí má ṣẹlẹ̀ sùn mi ò máa ní bí dádì mi mọ́. ẹnì tán ta ló sọ pé ikú dádì ò dùn gbogbo wa ní ikú dádì dùn náà o ní láti mọ́kàn ni o. mọ́kàn. ó kàn ní pé kí n mọ́kàn ni. ìgbà tí mo wà ní ọmọ ọdún mẹ́wàá ni mo mímí fìlì ayé sílẹ̀ àtìgbà náà èmi àti dádì mi nìkan ni kò rí kò sùn àwọn nìkan ni mo lè fọ̀rọ̀ lọ àwọn ló ń ṣe bí bàbá tó ń ṣe bí ìyá fún mi kò sí ìyòwò kan tí mo rí yàtọ̀ sí dájú mi gbogbo àwọn mọ̀lẹ́bí kan tí wọ́n wá níjọ́ tá a bẹ̀rẹ̀ dájú mi tí wọ́n ní wọ́n á dirú wọ́n á dìgbà fún mi àti ọjọ́ náà mi ò rí ẹnì kankan nínú wọn di bí a ṣe ń sọ̀rọ̀ ẹ̀ báyìí kí wọ́n sọ. ṣé bí mi rí ṣé bí mi wà ń bì mi ò lọ́bi kankan. mélòó ni wọ́n fẹ́ ṣe nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. ó dàbí pé o appreciate gbogbo effort mi. Um, I think I need to leave. Tí ẹ máa lọ, gbogbo yìí ẹ máa lọ mo lè máa lọ ìka gbogbo yín. kí ló dé tó ń pè mí? you called me. Yes. ṣé tòótọ́ ló nífẹ̀ẹ́ mi ṣé tòótọ́ ló fẹ́ kí inú mi dùn. Is that supposed to be a question? You know I love you now. But why are you asking all this? So Barry, rí bẹ́ẹ̀, mo fẹ́ prove it. Prove? What? Kí ni prove? fẹ́ prove? no way. Oh way. Have you seat. I don't understand all this. kí ló fẹ́ kí n ṣe fún ẹ gangan. mo fẹ́ kó bá mi mú bastard yìí tó bá jẹ́ inú ihò ilẹ̀ ló wọ̀ ni kó bá mi wọ jáde àbí tó bá jẹ́ orí òfurufú ló ti ń fò ni kó bá mi jábọ́ dẹjọ́ ṣe lè fún mi ṣe lè fún mi kínú mi lè dùn. Benetton oh no this is a big task like ibo ló fẹ́ kí n wá bọ̀bọ̀ yìí lọ ibo mo mọ̀ pé ó wà anytime ah, no no no. tẹ́tí kí ló ra agbófinró ni ẹ mo dẹ̀ mọ̀ wípé o mọ iṣẹ́ ẹ níṣẹ́ mo dẹ̀ mọ̀ wípé o kún ojú òṣùwọ̀n mo fi ẹlẹ́dàá mi bẹ̀ mo fi gbogbo nǹkan tó ní nílé ayé ẹ mo fi bẹ̀ please do this for me tó torí Ọlọ́run My get photograph ẹ fún ẹ gbogbo nǹkan tó bá need láti fi ní òbọ̀bọ̀ ẹ̀dá gbogbo ẹ̀ ni màá get fún ẹ tó torí ọdún múnú mi dùn mo máa appreciate ẹ thank you fún mi please fún mi. báwo ni ẹni tó ṣe jẹ́ sí ẹ. ọmọ ọ̀gá mi ni. ọmọ ọ̀gá ẹ̀ kí ló wà láàrin yín. bàbá kò sí nǹkan kan tó wà láàrin wa o kò fẹ́ jíjẹ ni nígbà tí ọ̀gá mi dẹ̀ sọ fún mi pé kí n mójú kúrò ń bẹ̀ nítorí mi ò lówó lọ́wọ́ mo dẹ̀ mo dẹ̀ bójú. kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn sir gbogbo nǹkan táyé náà ṣe àkọ́mọ́ perfect. sir ẹ hey, understand my dad is a senator. Ìrùn láyé ẹjọ́ sà, ẹ jẹ́ ká ṣe business, I want to do real estate, owó ò ṣe problem. Ẹ mú mi wọnú real estate, I want to do real estate. Let's do this sir, let's do it, please let's do it sir, let's do it, let's do it sir. owó kìí ṣe problem ẹ má wọrí sá owó the son of silence was sitting in front of you sá. sẹ́ríkà ló ń sọ̀rọ̀ jíde kọjọ́ jíde kọjọ́ jíde. man that's all. talking money you doing bullshit you don't know who is here the son of a senator are you playing with me are you fucking with me. Money is never a problem, man. Money is never a problem, sir. What you want to drink, what you want to eat. Let's do this money, man. Let's do this money. Torí oúnjẹ tí mò ń gbé fún ọ hmm. ní ìṣẹ́jú ìṣẹ́jú kì í ṣe torí nǹkan kan kó lè kọ́ mi lóyìnbó ni o. Oúnjẹ yìí ló wà láì. Sọ̀pọ̀ street. Ọ́sídì. Ọ́sídì olódò. Iná ni mò ń sọ, ọ́sídì. Hmm. Ọ́sídì. Fún mi lẹ́ran méjì kí n jẹ́ ẹran jọ. N bá fún ọ lẹ́ran ní ìsìn ṣé ọkọ mi lóyìnbó sí. Akọ ẹ̀ òṣìṣẹ́ tí mò ń ṣe ni náà nítorí rẹ̀ náà lọ sí wọn pàkì sẹ́ẹ̀tì lójoojúmọ́. má wọrí bí má wọ ọ́fíìsì ní ìsìn sí òye kò kò. má wọrí má kọ ẹ. jalo jalo jalo. ẹ sà ẹ ẹ jù sà ẹ ẹ sáré báyìí sà. ok ẹ ẹ má bínú sà yóò ní kí n wọ́n létí pa oṣù sà pẹ̀lú owó oṣù bẹ́ẹ̀ sá. oṣù tí end na first day. ẹ ẹ mo ní sábọ tẹ mo kàn ní kí n rán létí mi sá. ẹ wù pọ̀ bóyá mi sá um, ni mo ń tọ́jú gbogbo àwọn family members mi sí ti ẹ má bínú sá mo kàn ní kí n rán létí pé tá a bá lè bà mí àdì nǹkan kékeré sá ẹ má bínú sá. Kingsley Kingsley sá. n bí ìlú ìlú ọ̀nà wa jọ ṣé.

seventy thousand sir. seventy thousand naira. yes sir. ó jẹ́ wípé thirty thousand naira difference ló wà láàrin ẹlòmíì ò gba ten thousand lóṣù Kingsley sí ọ̀nà dẹ́mu ó dẹ̀ maintain ayé ẹ̀ abáwọ̀ tó lẹ́rù pọ̀ fún ẹ lẹ́kọ̀ọ́ kìí ṣe wúrà mọ́rísì tó sá lọ bí ẹ mọ́ọ̀sẹ̀ ìyẹn náà tó ẹrù fún ẹ ó tó kówó ẹ lọ́rùn just continue tó yẹ kó gbọ́n bí ọmọkùnrin gbogbo tó bá jẹ́ bíi lóòdù fún ẹ kó máa yẹlẹ̀ kó máa yẹlẹ̀ ìwọ tó fún ara ẹ máa gbèrú tó bá yẹlẹ̀ á pa ẹ́ ó máa pa ẹ́. ẹ má bínú sá ẹ sá. what again na oúnjẹ alọ́bítà lọ. yes sir ẹ jẹ́ kí n bá yín ṣì ẹ má bínú sá ẹ má bínú sá. ṣí foreign currency làwọn ọmọ ìfi sanwó ni oh god oh god okay okay okay òṣòwò um, yìí máa pé báyìí kọ́sọ̀ tó báyìí bẹ́ẹ̀ ọmọ ìbọn fọ́nìṣà young young boys yìí wọ́n ti ń rí cash oríṣiríṣi báyìí ẹ pé ọmọkùnrin ló ń tẹ̀. ẹ má bínú sá. Are you okay? So okay, ókè I'm ẹ má bínú sá. Ah, good good. Ah, báwo ni eh? ah yes yes What you saw? What you saw? property ẹ̀ yeah bùsùn fẹ́ gbọ́ foreign currency làwọn boys ẹ̀ gbélé mi lọ́wọ́ wọ́n fẹ́ da ọpọlọ mi rú I've àfi kó ló ẹ̀ máa calculator tó wó báyìí sìn kò the money to tó You mean ọmọ tó ti foreign currency yes oh, ọdún máa ṣẹlẹ̀ lọ́sí ti létí say. but first thing tomorrow morning báńkì ní straight o kò my mọ bọ́ yẹn ń o aha no no way yeah, do me a favor, favour jọ jẹ́ àpàrí ní penthouse ẹ̀sìn àbí ká ti celebrate ẹ̀ jẹ́ àpàrí ní penthouse All right. Yes. máa gbé lọlé sà. ní báwo kí n stay ó gbọ́ tí money, ní penthouse kí ọ̀rẹ́ mi ti pàdé mi ń sè ṣé o tún mọ penthouse mọ́ ọ̀gá wọn mọ ẹ lápẹ́ mọ́ bínú ẹ káàbọ̀ sà ẹ ǹlẹ́ sà ẹ kú àtàárọ̀ ẹ mọ́ bínú ìfẹ́ kó lè wọlé ni ìfẹ́ kí ìfẹ́ kó lè wọlé ni mo ṣe ti ilẹ̀kùn. olè wo ló ń wọlé mìíràn hmm. náà nǹkan ajá wúrà tí Kingsley bá nǹkan bọ̀. àbá nǹkan kan bọ̀. gbogbo gbẹ́nu sọ. àbá mi sọ. mo rò pé mi ò rí ẹ mo ṣe kúbẹ́kúbẹ́ kiri bí abo ẹ mọ́ ẹ tọ́ ẹ méjèèjì ti ìwọ kò fún ayan lóyún nínú ilé mi kò lóò sá lọ wàá ṣèkó mọ́ mo jọ kí yẹn yẹ màá ṣèkó mọ́ lẹ́yìn ẹ jẹ́ máa lọ sọ. Yeah, yeah, yeah. Well, the mountain, well, report very early. No problem ẹ kí lẹ́ẹ̀ jẹ kí ni kí n máa yín sè. ọkọ àtàárọ èdè dùn. pé Ah! Ah! Ah! Ah! Mọ̀dáràn. Ah! Mọ̀dáràn. Àti ẹni ìtàn! Àti ẹni ìtàn! Ẹ máa bọ̀ ọ́! Àti ẹni ìtàn! Ẹ dákọ̀ mọ́ ọ̀gbìn! Nǹkan ti ṣẹlẹ̀ o. Ẹ ẹ kí ló ṣe fún ọ? Ìṣe kankan mi bọ́ mi ni mo lọ́ọ̀bù. Ìṣe kankan. Mọ̀dáràn ṣe ṣe náà yìí tó fi gbé mọ́. ẹ̀yìn mọ̀ wọ́n gbé mọ́ ní ìṣẹ́jú wọn. wọ́n ṣe dé wọ́n sì ṣe báyìí mo sì ní kí n bọ́ mi kí n tó dé ni wọ́n ti sè mí kì í ṣe kà sí wọn ò tí ì jẹun ìṣe kankan fún wọn. kí ló ṣe yín débi ẹ̀jẹ̀ pé ẹ̀jẹ̀ pé ẹ̀jẹ̀ pé ẹ̀jẹ̀ pé wọ́n àfún ọ̀dà wọn àti ìjẹ́ ìkẹ́kọ̀ọ́. Aliu! Aliu! Ta ló ń bá ọ̀gá náà? Aliu! Aliu! Dákú bá ọ̀gá yìí ló ń bá ọ̀sẹ̀ lẹ̀. Ọ̀gá! kí ló fi ṣe é. kí ló fún mi gbé wọn bá mi gbé wọn. ọjà. ọjà gbé wọn yìí mọ ní ní ẹ. má bàa kí ló. sẹ́yìn ọdún gbé wọn ní àjà sí ní ìṣẹ́ mi wọ́n yà sí wọn. ọjà gbé wọn. bíọ́lẹ̀ bíọ́lẹ̀ bíọ́lẹ̀ yà ẹ́. ẹ ṣé mo wá sẹ́yìn. wọ́n mọ̀ dáná tẹ̀. ọ̀dẹ̀ mọ̀ dáná gbé. something strange. Tonight is the night when image becomes shadow. Then I'ma do what I want from my heart. If I'm a day, put a good double, you where you go. náà nígbà tó gbowó tán kámẹ́rà ló ní yẹn but i check files yẹn a ò rí ẹ̀ ń bẹ̀. nígbà tí mo wọlé mo notice pé kámẹ́rà wà ń bẹ̀ as a smart guy mo make sure pé mo delete gbogbo àwọn files yẹn. ẹ lè mọ ẹ ní kí n wá. kí n jókòó. jókòó sí. ẹ ṣe gan ẹdẹkù àdúró tí látìgbà tí dájú ti kú. Ah, á dúró tì yín náà. nǹkan tí mo kàn fẹ́ bá yín sọ ni wípé láti bí next week máa fẹ́ kẹ́ bẹ̀rẹ̀ sí ní wá iṣẹ́ síbò mi. ah kí mo ṣe ẹ dákun mi bá sẹ́yìn ẹ dáríjì mi ẹ sọ fún mi ẹ ń bẹ̀ yín ẹ dákun ẹ mọ̀ lèmi lẹ́nu sẹ́ ẹ mọ̀ gbàjẹ́ lẹ́nu mi. kò sí nǹkan kan tẹ́ ṣe. kódà ẹ ṣe mí. nígbà tẹ́ wá sọ pé kí n mọ wá sẹ. ẹ mọ̀ pé àtìgbà tí dáàdì ti ṣaláìsí èmi gan kì í fi taratara jó nílé kò dẹ̀ sí iṣẹ́ kan tààrà tẹ́ ń bá mi ṣe so mo kàn decide wípé kàkà tí màmá fi keep yín síbí báyìí láì anything ó bẹ́tà kí n fi yín lẹ̀ kẹ máa lọ́nà tí yín kẹ wáṣẹ́. Ah, ẹ dákun ìmọ̀ ojú lè sí ìmọ̀ kí n rí dáadáa ẹ dákun ẹ mọ̀ lè mí lẹ́nu iṣẹ́ ẹ dákun kò síbi tí ń tẹ̀rí iṣẹ́. torí láìpẹ́ láì jìnnà èmi náà máa kúrò nínú ilé màmá tiẹ̀ lọ wábì kan dúró sí ẹ̀mú mi ò ní fẹ́ máa dá wà nílé. ìṣe ìṣe pé ẹ̀ ń ronú àbí nǹkan kan. ara mi ò rán mi. kò dẹ̀ sí èèyàn kankan tẹ́ máa máa ṣiṣẹ́ fún ẹ má wọ̀rí o máa fi ń ní owó oṣù mẹ́ta ẹ lè máa fi maintain ara yín mi lè déédéé dá yín síta náà láì fún yín ní kankan. ọ̀ràn dààmú mo ó ti rí sẹ́ báyìí mo mọ̀ wá dáràn o moreover ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ briefcase tí dáàdì gbé wọlé lọ́jọ́ yẹn bolówà. bisikíìtì ǹjọ́ bisikíìtì lọ́jọ́ náà. mi ò ní bisikíìtì bag i mean bag briefcase ah, bag kan gbé wọlé ah. lọ́jọ́ yẹn bolówà. ẹyin náà ni mo mo fẹ́ sọ lọ́jọ́ náà tí wọ́n wọlé bí wọ́n ṣe wọlé òun mo fẹ́ gba báàgì lọ́wọ́ wọn wọ́n sì ní kí n mọ̀ wòrí ìgbà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wúkọ́ mo lọ bá wọn bomi títí tí wọ́n fi lọ lò wọ́n gbé bàgùn dání ni wọ́n ṣubú títí rí bàgùn fún wa lọ́wọ́ wọn kò dẹ̀ sí èèyàn kankan tó bá wọn gbé pamọ́. kò sẹ́nikẹ́ni bí bá a jọ lọ lọ́jọ́ náà ni a jọ lọ hospital lọ́jọ́ náà ni. lóòótọ́ àwọn mẹ́rin la jọ lọ. a jọ lọ hospital lọ́jọ́ náà ni. kò dẹ̀ sí èèyàn kankan tó wá wa wálé àbí. ah inú ọ̀tọ̀ sẹ́wọ̀n póríṣiríṣi àwọn èèyàn ni wọ́n wálé ńgbà tí bàbá kú ìmọ̀ bọ̀yá wọ́n bá wọn gbé pamọ́ àbí nǹkan kan ìmọ̀. Kingsley nǹkan. Kingsley ah àtijọ́ tí bàbá ti kú ni mo ti ń pe Kingsley kò gba aago nọ́mbà rẹ̀ ọ̀tí ẹ̀ lọ ni wọ́n máa ń kọ́ mi ilé ìwé yàn lọ́jọ́ ìmọ̀ dìstọ́pù rẹ̀ kò sí wá àtijọ́ tí bàbá ti kú ni ọ̀tí wá mọ́. àti ọjọ́ tí dáàdì ti kú ni Kingsley ò ti wá sí mi lé. kọ̀ wá ṣòṣòkòṣòkò ní nínú ìṣòro. tí o bá yín ṣe oúnjẹ mm-hmm. tèmi. ṣùgbọ́n òkè fọ náà. ọ̀rọ̀ ǹlẹ̀ mọ̀. kí ni kólúwa rẹ̀ mọ́ wá ṣe báyìí. I put it to you pé ìwọ ló pa Ọ̀túnba Daniels. Ka. You know they look good, one person. You know they look close, I still worry you. Hey, stop there. You're under What for? Anything you say shall be against you. Wetin I do? Stay there. I do you? kí ni mo better complete my work jọ̀wọ́. i no do anything jọ̀wọ́ you could just see me for all day. rough me. Ah? listen tó bá ṣagídí pẹ̀lú mi i know my rights. surrender yourself now. bros i know my rights. ah I'm not doing anything What i do you why you could just see me for all day? arrest me. now move. ah bros what i do you no fit talk What i do I'm not doing anything you no fit just dey arrest me Now wetin i sup. move hundred go in. seriously tired of this hardship to sue me. ó sún èmi o. kódà tí o kò ṣe òkèlè jíjẹ ó sàn ju wàrà tó máa mú wàrà lòdì. bí ẹ̀rọ ìlú mi máa sọ pé tẹ́lẹ́jọ́ bá ti lọ́jọ́ ìlẹ́jọ́ kò yẹ kó pẹ́ lórí ìdọ̀bálẹ̀. mo tún wá ń sọ̀rọ̀ orí ìfẹ́ bí mo tún wá ń gùn mí gàràgàrà ọmọ ojú ọ̀rọ̀ ọlá ní tó tó pẹlẹ̀ ní ọlá níyọnu. yéè mọ́tò fún mi are you crazy. ṣé kí ṣe lóde explain nǹkan tó ṣẹlẹ̀ fún mi who is she why is she making a fool of herself. Oh money! mi wípé àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ. ọ sọ pé ò ní sẹ́ lọ́wọ́ kí ló ń tí ò ní sẹ́ lọ́wọ́ ń retí aburú rẹ̀. sáré owó mi gbádùn ẹ̀ kí ni gbogbo eléyìí. ọlọ́run máa ń ti gbàgbé sọ́rọ̀ àwọn ọmọ ènìyàn. òun ti máa ń sọ fún ọkọ gbogbo yín I wish you had listened to me when all this started. No, Mama said you will mess to Kura láǹfààní orí lẹ́yìn ṣe kí láǹfààní ẹ̀ tó fẹ́ dalé mi rú. ìgbà tó lọ́run bá yẹ dá ìkòyà àwọn ọmọ sí ìmùpadà kí ló máa dàbí ìgbà tí wọ́n lálàá yàtọ̀ sáwọn tó ṣẹlẹ̀ sí gan àtàwọn tó wọ̀n láti ta bí àlá ni you know what breaching of agreements is about you know the consequences. fún ọgbọ́n èdè méjìlá yé e ṣùgbọ́n mo gbọ́ èdè tí lára mo gbọ́ owó. kò yé ilẹ̀kùn ọ̀rọ̀ ẹ̀ jìn. Ah!